الحمد لله الحمد لله وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كلام الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها إن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعلم باتي أدعو بفون الله وبا أتريك يقولون فون النبي ومحمد صلى الله عليه وآله وسلم gbàwọn ará ilé ànábì àwọn sọ̀hábà rẹ̀ gbẹni tí ó ń tẹ̀lé ìlànà ànábì sallallahu alaihi wasallam so kọ́lọ́n kò fi kẹtí àtọ́rọ̀ yìí kò fi kárí wọn ah, gbogbo àti àwọn gbóyè tó wà yóò sọ̀rọ̀ ni òun náà ni ó tún bẹ̀rẹ̀ báyìí náà ni ó tún bẹ̀rẹ̀ báyìí ah, síwájú kí a tún máa báyìí tó lọ so abẹ́ ọlọ́run ọba aizel ikel kí ọmọ sábà wa ṣe àlékún dáadáa fún ẹ̀rọ ọlọ́run ọba tí ó ṣe onígbọ̀wọ́ ètò yìí láti ìbẹ̀rẹ̀ Ramadan títí tí ó fi parí síwájú ọlọ́run orí tó pé kọlọmọṣàbáwá ṣe fún ẹrú ọlọ́run ọba yìí Na ọ̀rọ̀ tí mò ń bá lọ ní àná òun náà ni ọ̀rọ̀ nípa àwọn ìwà burúkú so èyí tí àwa ń sọ̀rọ̀ lérí òun náà ni bí ká pè ní alkebro alkebro òun náà ni kí èèyàn ó jọra ẹni lójú kí èèyàn jọra ẹni lójú kí èèyàn ó ríra ẹni tán so òun ni àwọn sọ̀rọ̀ lọ́wọ́ lórí rẹ̀ sọ ṣàlàyé pé àwọn ewu oríṣiríṣi tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀sìn tó ń bẹ fún ẹni tó bá jẹ́ onígbèrágà so bákan náà àwọn ewu tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ayé so ó máa ń ṣẹlẹ̀ sẹ́ni tó bá ní ìgbéraga ara ni pé àwọn èèyàn wọn ní nífẹ̀ẹ́ rẹ̀ wọn ní nífẹ̀ẹ́ rẹ̀ àwọn èèyàn ọmọ ẹni tó bá ní ìgbéraga torí yóò máa fojú ojú yẹyẹ ojú yẹpẹrẹ ni wọ́n máa fi wo àwọn èèyàn títà bá ń sọ̀rọ̀ pé ìgbéraga kí ni nǹkan owó a máa fa ìgbéraga fún yàn kí o rí pé á ah, owó ń bẹ lọ́wọ́ òun yóò wá ríra rẹ̀ pé òun ju àwọn ẹlẹgbẹ́ òun lọ tó bá rí àwọn tálíkà kò ní ní kápọ́ fún àwọn tálíkà yóò máa bí wọn bí ẹni tí ọlọ́wọ́n ọba ò ṣẹ̀dá wọn so eléyìí kò sí iyèméjì ń bẹ aburú ńláńlá ni fún ẹni tí ó bá rí bẹ́ẹ̀ tó ṣe pé tó bá ti rí àwọn tí wọ́n jẹ́ tálíkà tí wọ́n jẹ́ aláìní yóò máa rí wọn bí ẹni pé wọn kì í ṣe èèyàn so ọ̀kan nìyóò so bákan náà nínú àwọn nǹkan tí wọ́n tún máa ń fa ìgbéraga fún ọmọ ìdá ènìyàn ipò ipò ọlá a máa fa ìgbéraga fún èèyàn ẹni tí ó bá wà ní ipò ńláńlá tí ó bá wá ń ríra rẹ̀ wípé òun ti ju gbogbo ẹgbẹ́ òun lọ bóyá ipò oyè ayé ni ipò òṣèlú ni ṣùkọ́dà ipò ẹ̀sìn nígbà míì tí wọ́n máa jẹ́bi ìgbéraga fún ẹlòmíì tó ṣe pé ó rí i pé wọ́n fi òun jẹ bóyá ìmáàmù tó àbí wọ́n fi jẹ́ adarí ẹ̀sìn kan láti lè báyìí ẹ bá rí i pé ó rí i pé òun ti ju àwọn èèyàn lọ ló bá máa ṣe ìgbéraga so eléyìí náà aburú ńláńlá ni hmm, ó jẹ́ nǹkan tí ọlọ́run ọba tí kò fẹ́ so bákan náà kọ́ra ẹwà ẹwà tí wọ́n bá rí pé òun rẹwà ẹlòmíà máa ti bí ẹwà a máa fi di onígbèrágà torí táwọn sáà máa sọ pé ah ọ̀fáìn ọ̀fáìn ọ̀fáìn tí ó wà onígbèrágà látara pé òun rẹwà òun rẹwà so bákan gbà mí gan ọpọlọ pípé ẹni kí n ní làákàyè you brilliant so a máa jẹ́ kẹ́lẹ́ máa ṣe gbéraga yóò mọ̀ wá rò pé gbogbo nǹkan tó ń bá ń ṣe yẹn kí la ká ìwọ̀n ní jẹ́ kó wọn rí ṣe kọ́lá yóò tó máa sọ̀rọ̀ sáwọn ẹlòmíì ló ti páàsì bàtí ó ìrè òpé eléyìí yẹ kí wọ́n máa kiri wà tó yẹ kí wọ́n máa bá ní ọwọ́ èèyàn so àwọn ṣàlàyé pé àìsàn ni nínú ọkàn so gbogbo tó bá ti jọ ní ìgbéraga báwọn mustajibun li adabillah ẹnìyẹn yóò lẹ́tọ̀ọ́ sí ìyá ọlọ́wọ́n bá o kọ́lá ìyá ọlọ́wọ́n lè dídá dán fún un àfi kó ya wá ọ̀nà tí ó fi mọ́ níbi àwọn ìwà yìí àìsàn ńláńlá náà ní ìgbéraga jẹ́ so kọ́lá ọ máa ń fa ànà fúnyàn so ọ ń fa ìbínú ọlọ́wọ́n bá fúnyàn ọ máa ń hánà yóò wà àlùjánnà fúnyàn náà ni ànábì sallallahu alaihi wasallam ní pé la yadkhulul jannata man kana fi qalbihi mithqala darratin min kibrin mo mẹ́nu kala nana ànábì ní kò ní wà aljanna ẹni tí nǹkan díẹ̀ báyìí tí bá ń bẹ nínú gírímọ̀nkáyì rẹ̀ nínú ọkàn rẹ̀ nínú so àwọn mùsùlùmí nínú nǹkan tí a gbọ́dọ̀ rí pé a sí níbẹ̀ rárá nínú wà tí wọ́n gbọ́dọ̀ máa bá ní ọwọ́ wa òun náà ní ìgbéraga sẹ́ni tó bá wá rí ìgbéraga ti ń bẹ nínú ìṣesí wọn wípé ìwà wọn ah, ó ti kẹfín sí ìgbéraga ń bẹ ìgbéraga tá à ń sọ yìí àwọn ọ̀nà oríṣiríṣi náà ni èèyàn máa ń gbà á nì ìgbà míì èèyàn máa jogún ìgbéraga ṣe pé tán bá ti ń rí ọwọ́ ẹ̀wọ̀n ni bí àwọn sì máa rí nínú fámìlì wọn nìyẹn ó hmm. ní bàbá rẹ̀ bó ṣe rí nù àbí ká máa rẹ̀ fà sí ìyá rẹ̀ kí á ìgbéraga yọ da bí a rẹ̀ náà ṣe rí náà nù bí bàbá rẹ̀ náà ṣe rí so wọ́n wá máa trace gbogbo àwọn mọ̀lẹ́bí yẹn wọ́n sì máa fi ìgbéraga wọ́n máa fi ròyìn wọn ẹni tí rẹ léyìí tó bá rí bẹ́ẹ̀ fún ó dandan kò ara rẹ̀ so irú yẹn náà ń pè ní ẹni takaburun so ìgbéraga tí yẹn jogún wọn ah, mùsùlùmí tó fi yọ kó ń gbogbo wa tí ọba da tí wọn náà bá rí pé fọdà ah, ní pé ni kí wọn gbìyànjú kí yìí ó yọ ọ kó n torí pé tí ó kó báyà ní tí ó kó báyà ní ìyẹn níbi àwọn iṣẹ́ tí yìí ṣèlérí ẹ̀mí yàn tó torí pé ẹ̀mí yàn fi wá jẹ ẹni tí yóò ní ìtẹríba tí kò takabburul àìrìdíyà takabburul na àìrìdí takabburul àìrìdí òun náà ni àwọn gírímọ̀nkáyì tó ṣe pé ọkàn wá sẹ́rí wá báyàn irú ẹni wà ní tí mo ń sọ láti ẹ̀kan yẹn tí ò ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ so eléyìí bó ṣe lè gbogbo ọ̀nà tó bá lè wò gbà wá dandan ni kọ́ nìyàn kó wá ọ̀nà tí ó fi yọra rẹ̀ kó níbi irú ìwà báyìí kó má jẹ́ so àwọn ọ̀nà olè wá fi ń yọra yàn kó níbi ìgbéraga fẹ̀rẹ̀ islam ńlá kalẹ̀ islam ńlá kalẹ̀ kí nínú ṣe sí yàn so aláwọ̀kọ́ òun ni ta'ammul ma fi kitabillahi ta'ala kí n ronú tí n máa wòye sí àwọn nǹkan tọ́lọ́wọ́n bá sọ nípa ìgbéraga kí n máa bọ́lọ̀ ń ṣe ìròyìn ìgbéraga nǹkan tọ́lọ́wọ́n sọ nípa ìgbéraga ọmọbìnrin kò jí ọlọ́run ní inna Allaha la yuhibbu kulla mukhtalin fakhur ni wọ́n bá ní mi fẹ́ràn gbogbo ẹni tó bá ti jẹ́ ẹni tó máa ń ṣe fáàrí tó máa ń so kí ẹ mọ àwòrán rẹ pé ṣe ṣé bíbí náà ṣe wà yìí nìsín pẹ̀lú wà tí ń wù yìí a jẹ́ pé èmi náà ń ọba tí kò nífẹ̀ẹ́ sí mi tí ẹ máa rántí irú nǹkan báyẹn so yóò máa jìnnà síyàn máa jìnnà síyàn ọlọ́run tó sọ كذلك يتبع الله على كل قلب متكبر جبار يقول الله وبا iman fi didi di ọkàn gbogbo àwọn tó bá ti jẹ́ onígírímọ̀nkáì tó jẹ́ onígírímọ̀nkáì tó jẹ́ àjọrọ ẹni lójú ọlọ́run ni màá sì fi ìdídí màá fi di ọkàn wọn ọkàn wọn ò ní kò ní sí ìmọ́lẹ̀ ọlọ́run bá ń bẹ ọkàn wọn ò ní sí kò ní kò ní sí páyà láti lè gba òdodo láti lè tẹ̀lé ọ̀rọ̀ ọlọ́run ọba tí wọ́n bá rántí irú nǹkan báyìí pé à sí tí ó mọ̀ ṣẹlẹ̀ tí ó ní ìgbéraga lélẹ́yìí tó wà yóò rọrùn fún yẹn láti lè jìnnà sí ìgbéraga tó bá kálá kí wọ́n máa rántí àwọn ọ̀rọ̀ anábì sallallahu alaihi wasallam tí anábì náà sọ nípa ìgbéraga wípé à tó bá di alayhi wasallam ní kó la yadkhulul jannata man fi qalbihi mithqalu darratin min kibrin anábì ní kò ní wà aljanna o ẹni tó bá ṣe pé kínkínní báyìí nínú ìgbéraga ń bẹ nínú ọkàn rẹ̀ anábì ní kò yẹn ò lè gbé ìgbéraga wọnú aljanna o so kí wọn rántí irú nǹkan báyẹn wípé ìgbà tí wọn ń wu ìwà tí anábì ní kò lè jẹ́ kéèyàn wà aljanna ṣètò pé ẹni tó ẹkú bá jẹ́ ẹni tí wọ́n bá nílà káyì nígbà tí bá ti rántí nǹkan báwọn yóò máa jẹ́ kéèyàn máa pa ìgbéraga tì í kódà tí ìgbéraga yẹn bá fẹ́ ṣẹ́rí wá sínú ọkàn yẹn tó bá fẹ́ wá sínú wà yẹn ẹ̀rọ ìtẹ̀ máa dá padà pé òun mọ̀jẹ̀ ń hùwà gbéraga so alákọ̀ọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì nù ẹlẹ́ẹ̀kẹta òun náà ni àtẹ̀zẹ́kọ̀ dọ́wọ́mọ̀n anáwó masawiyal akhlaq kí ọmọ wọn ti pé à ah, ìwà burúkú ni ìwà gbéraga yìí fa tó bá kan náà láì sí láńlá náà ni ọ jẹ́ kí ọmọ wúrú wà báyẹn وهي صفات صفات الخالق المستغني كما pé ìgbéraga ọlọ́run ọba ló máa ní ìròyìn ọlọ́run ọba ni ìròyìn ọlọ́run ọba ni gbogbo ẹni tó bá ti ń ṣe ìgbéraga ajẹ́pẹ́ nìyẹn fẹ́ máa bá ọlọ́run ọba ṣíà fẹ́ máa bá ọlọ́run ọba pín níbi ìròyìn rẹ̀ fẹ́ máa bá ọlọ́run ọba pín níbi ìròyìn rẹ̀ ni ọlọ́run ọba lọ́ba tí ó ní ìròyìn ìpè mọ́tòmọ́tò omi ni mo tó tán kò sẹ́ni tó tó mi ọlọ́wọ́n bá ló ní ọlọ́wọ́n bá ló ní tuntun yẹn bá rántí irú yẹn yóò mọ̀ sún yàn má kéèyàn máa jáwọ́ níbi ìgbéraga náà ni apá oní orin kan fi ní pé wal-kibriyā'u li rabbinā sifatun bihi makhṣūṣatun fatajannabha wattaqi wal-kibriyā' girman káyì ìjọra ẹni lójú mo tó tán mo rírà mi tán kò sẹ́ni tó tó mi sífọ̀ ilẹ̀ rọ́bìnà ọlọ́run ọba lónìí sífọ̀ tún bí ìròyìn tí ọlọ́run ọba ní ni maksusotun tó ṣe pé ó sì jẹ́ ẹ̀ṣà fún ọlọ́run ọba nìkan ẹni pé ọmọ ìdí ènìyàn kankan ọ̀ lẹ́tọ̀ sí fatajà nàbẹ́ni ha jìnnà sí ó wọ́tàkì kẹbẹ̀rù ọlọ́run ọba sọ eléyìí ó máa tí a bá ti rántí pé ah ìwà burúkú ni ìwà yìí yìí. wà tí ẹ máa fi ń dẹni yẹpẹrẹ lọ́dọ̀ ọlọ́run ọba ní sùúrù ẹnìyẹn yóò jẹ́ kí èèyàn jìnnà sí ìgbéraga ẹlẹ́kẹta náà àbí ẹlẹ́kẹrin náà nǹkan tí máa ń lò tí fi ń rí ìgbéraga bọ́ òun náà ni pé pé tómi èèyàn bá di pé bá ń hùwà gbéraga malin aw tawfiqin to wá mọ̀ pé gbogbo nǹkan tó ń ní ìmọ̀ tí ni àbí owó tí ń mú un gbéraga ni àbí làákàyè náà lòun ní àbí àwọn nǹkan kan tó ń fi ń ṣe kò ń gẹ́ níbẹ̀ níbi àwọn oore àbí òpò tí wọ́n bara re rẹ̀ tó huwa ta'ala irú ẹni tó bá máa ń ronú bẹ́ẹ̀ pé ẹ àìmọye àwọn tó jẹ́ pé àjọ kẹ́kọ̀ọ́ àjọ kàwé àjọ kọ́ṣẹ́ àjọ ń ṣòwò tó sì pé bákan náà lájọ ń ṣe ń ṣe títí wọn bọ́ sí títí wọn ọ̀dà tó tèmi ọ̀dà tó tiẹ̀ so owó tó lọ́wọ́ ní kìtì ọ̀dà kó yọrí dáadáa má ṣe gbéraga lọ́lẹ́ mọ̀ pé wà má bí kún mi nàìjíríà tí ń fa mi nà wọ̀ gbọ́n tó bá máa rántí àyà yìí tí mo rántí pé fama bí kún mi nẹ́ẹ̀mà tí ń fàmìnà lọ fama bí kún mi nẹ́ẹ̀mà tí ń fàmìnà lọ kí gbogbo gbogbo owó orí ìkẹ́ ipò pọ́lọ́wọ́n bá ní kẹ́ẹ̀ tẹ́ bá ti wà tẹ́ nílé ayé fàmìnà lọ <laughs> kẹ́ẹ̀ pọ́lọ́wọ́n bá lọ́wọ́ fún yín o gbogbo tó bá ti rántí eléyìí tó kó gbogbo àní nìyẹn máa rántí rẹ̀ nínú ọpọlọ yẹn ìmọ̀ràn yẹn lọ́wọ́ láti jìnnà sí ìfẹ́ ìgbéraga àmọ́ tí yàn bá ń rí pé ah, pé ẹ̀wọ̀ ah, èmi náà ṣe wàhálà ah, àbí èmi náà gbìyànjú làákàyè mi pọ̀ èmi náà ní làákàyè gan sórí ẹnìyẹn ìgbéraga yẹn yóò máa lọ pẹ̀lú rẹ̀ ni kò ní já kò ní ríbi bọ́ níbi ìgbéraga kò ní bọ́ níbi ìgbéraga so bí wàá ní ìjìyà ìjìyà ni ní kẹrin tó bá ti ń gbéraga yóò padà ṣubú ni yóò padà ṣubú gẹ́gẹ́ bí anabi sallallahu alaihi ṣe ṣàlàyé a ní ìgbà tí ọlọ́run bá dá ọmọ ẹ̀dá ènìyàn ó wá fún wa ní méjì kan ó ń bẹ ní òkè màláìkà kan ń wani ní ìsàlẹ̀ wọ́n ní anna kullama tawada'a rafa'ahu Allah anna kullama tawada'a rafa'ahu Allah ipe tugbẹ́ tó bá ti di pé wá ń ba ọlọ́run wa sọ fún màláìkà tòkè ń pé ẹ máa ẹni gòkè. àbẹ́ni tó bá ṣe kó bá ti ń màmá ń tẹ̀kẹ́ bàárọ̀ gbọ́n tó bá ti wọ́n ń wà gbéraga wà dọ́ọ̀ẹ́ wò lọ ọlọ́run ni ẹ̀yin màláìka ẹ̀ rẹ̀ ẹ̀ máa fà jẹ́ kó ríbi gòkè so kò ní gòkè ẹni tó bá ti ń ṣe gbéraga sórí wọn tó ń ṣe gbéraga ti pé ipò kan wá wà lónìí sórí tó bá tún pa ìgbéraga tì ipò yóò tún ga sí ni wọ́n ga sí ni ṣùgbéraga ọjọ́ nǹkan tí wọ́n lù ọba tí kò nífẹ̀ẹ́ sí kí mùsùlùmí máa débi rẹ̀ rárá kò ṣe lè kó ma mùsùlùmí gbọ́dọ̀ jìnnà sí yányá yányá agbọ́dọ̀ rẹ̀ so bákan náà kí n ro kí n tún máa rántí pé gbogbo ìkẹtọ́ lọ́run ṣe fún yẹn yẹn ọmọ fi ṣàdánwò ni hmm, àdánwò ni so torí pé kí ni àwọn míì lé wọ́n lé tọ́ tí wọ́n ní wọ́n lé lé lé lé tí wọ́n ò rí so bóyá wọ́n wá lé ọ̀ tiẹ̀ tẹ̀ mọ́rò pò smart mọ́rò pò gbọ́n àbí wọ́n lé lé lé lé lé àbí ò tiẹ̀ lé rárá ọlọ́run kan gbélé ọlọ́wọ́ ni látọ̀rọ̀ rẹ̀ mọ́ fi ṣe ìgbéraga mọ̀ pé àdánwò ọlọ́run ọba ni ẹ̀kọ́ ọlọ́run ọba ń sọ náà kọ́ wọn ni fa amal insan idha mabtalahu rabbuhu fa akramahu wa na'amahu fa yaqulu rabbi akraman lóra ní tómi ìdé ènìyàn tó bá ṣe pé ọlọ́run bá fi nǹkan kan ṣàdánwò fún un tọ́lọ́wọ́n bá pọ́n lé tó fún ní ipò tó fún ní ìkẹ́ ọ̀yàkóró rabbi akramani ló máa sọ pé ah ọlọ́mọ pọ́n lé o ah ọlọ́mọ pọ́n lé o yẹn kí yóò máa ṣe gbéraga fún mọ̀ wọ́n mọ̀ ríra rẹ̀ wọ́n mọ ìdá mẹ́tẹ́lá àmọ́ tí àdánwò bá kàn faqadara alayhi rizqa tí gbogbo àrísìkì rẹ̀ dàrú papọ̀ tárísìkì rẹ̀ tó nǹkan tọ́lọ́wọ́n bá ń fún ọ̀yàkóró rabbi ahanan olùwà ni yóò máa yóò ní ọlọ́run ọba yẹpẹrẹ ọ̀hún nípa ọlọ́run ọba yẹpẹrẹ ọ̀hún ọlọ́run ní rárá o rárá o pé èmi ọlọ́run ọba gbogbo àdánwò tí mo bá máa ń ṣe fún gbogbo tí mo bá ṣe fọ́mọ ẹ̀dẹ́ nìyàn ló kàn fi dáwò ni kì í ṣe pé bóyá ọgbọ̀n rẹ̀ kì í ṣe pé làákàyè rẹ̀ kì í ṣe pé bóyá mi máa ṣe rẹ̀ tó bákan náà nínú àwọn kan tí máa ń jẹ́ kí èèyàn ó jìnà sí ìgbéraga náà ni kọ́mi ènìyàn kọ́ máa ronú kọ́ máa wo ìpínlẹ̀ rẹ̀ wo mm. ìpìlẹ̀ rẹ wò pé báwo lọ́lọ́run wa ṣe dá ọ wò bọ́ lọ́run ṣe dá ọ bákan náà tún wá wo ibi tó padà tún ṣẹ́rí sí mm. wo ibi tó bá ṣẹ́rí sí ẹ̀rí ọlọ́run bá Azza wa Jal ní Suratu Abas ló bá ní ẹ̀ ọmọ èdè nìyàn kí ló tó máa ronú min ayyi shay'in khalaqa níbo lọ́lọ́run ti dá ọ wọ́n ní ọ̀rẹ́ ọlọ́run wa ní min nutfatin láti bí àpọ̀ kọ̀lákọ̀ owó ẹlọ́run ti dá sàn fàkọ̀dárọ̀ owó ó sì ó pé bùbù rẹ ni pé ó kádàrà gbogbo nǹkan tó ní súnmọ́ sẹ̀bí ìlàyẹ̀ sọ̀rọ̀ owó ojú ọ̀nà rẹ̀ tọ́mọ èèyàn rìn ọlọ́run bó ṣe rọrùn fún nílé ayé olùwà ní lẹ́yìn ìgbà yẹn súnmọ́ àmáàtàhù èmi ọlọ́run bá tún wá ní kọ́mọ kó kú fa àkàbárọ̀ owó èmi náà ni màá tún máa bí ibi tí wọ́n bá sún sí wọ́n bá ní òun tó ní kí wọ́n sin síbi tí wọ́n bá sin sí thumma idha sha'a ìgbà tó bá tó wá wu ọlọ́run tó bá di yẹ́gun ìdàlù kìyàmà àrùn ṣàràhù ọlọ́run bó tún gbé dìde ẹni tí bá máa ń wo pé ṣé ikú lọ́wà lónìí tí ń jọ lójú òun lọ́wà tí ń jọ lójú abhannaka law malakta al-arda turran wadana laka ibadu wa kana أليس غدا مصيرك جوف لاحد ويؤتى ترب هذا ثم هذا أو يسأل ربنا عما فعلنا so أفوني أدب أفولوني يي أني هب هنك لو ملكت الأرض طولا كتواني ولو أن بوايا ينكون تري ودنا لك العباد gbogbo ayé wa ń bá òfin ọlọ́run tẹ̀ fún ọ kó wọ́n lọ gá wọ́n la gbà fún wọ́n lọ. nǹkan náà máa dákẹ́lẹ́ wa jẹ́ tí ìyẹn náà lọ́jọ́ wọn á ṣègbéraga ẹ lójú kó wọn kọjá ààyè rẹ̀. ó rántí ni pé alẹ́ ìsagọ́dà masu ìrùkà jẹ́wọ́ falafdin tí tó bá di ní ọ̀la hmm, ọjọ́ kan bọ̀ tó ṣe pé wọ́n ṣeré rẹ̀ padà sínú sàárè ẹni pé yọtọ̀ mi yóò kú wọ́n sẹ̀rẹ̀ sínú sàárè yóò musakharafatin ila bayti turabi wọ́n gbọmọ ènìyàn ní ìsìn kú nínú ilé kọ́mọ rántí wọ́n tó ń fi ilé sakọ tó ń fi mọ́tò sakọ wọ́n gbé ọ̀pọ̀ ń bẹ́ẹ̀ jọ́tọ́ mi bá ti bọ́ ẹ̀mí ń bọ́ báyìí wọ́n gbé ọ̀pọ̀ ń bẹ́ẹ̀ ni ankarib kò ní pẹ́ tó fi gbé ọ̀pọ̀ ń bẹ́ẹ̀ kọ́dà lómi ìtọ́ akọ sùtù ló kú sí wọn ò ní gbé wọnú ilé yẹn máa sùtù àwọn ènìyàn ti wẹ̀ ẹ́ aláwọ̀ akọ̀rọ̀ bí wọ́n gbé lọ́tẹ́ lọ lè wẹ̀ ẹ́ ní kò sóòrè musakhrafatin làwọn létò sọ̀tọ́ sí òun ìlà bayti turab wọn gbé ọ lọ sílẹ̀ yẹ̀pẹ̀ ń gbọ́ sílẹ̀ pẹ̀ yẹ̀pẹ̀ kí ọmọ rántí pé wọ́n yuslamu fi mahjuran wahidan ahata bihi shuhub al-iqtirab wọ́n wá ju yẹn sínú sàárè yẹn yuslamu fi ìwọ̀ mahjuran wọ́n yàn yàn ló di wọ́n pààyàn tì wahidan léyàn nìkan ó dá yàn nìkan jù sílẹ̀ àṣàtọ̀ bí ṣùgbọ́n ẹgbẹ̀tẹ̀rọ̀bì àwọn oríṣiríṣi àjòjì àwọn mọ̀láìka oríṣiríṣi nǹkan tó mìíràn rírí náà lọ́mọ èèyàn máa rí nínú sàárè yẹn tó ẹ̀kọ́ mi nìyàn kó jókòó ara rẹ̀ jẹ́ kó mọ ara rẹ̀ kó mọ ara rẹ̀ tó kí wọ́n máa rántí gbúrú àwọn nǹkan báyìí tí wọ́n bá ti rántí yóò sì máa rí i pé ìgbéraga yóò máa kú nínú ọkàn èèyàn ìṣe kankankankan lórí ọ̀rọ̀ ayé yóò máa fúyẹ́ nínú ọkàn èèyàn ẹ̀rí ọlọ́run bá tún sọ ń bò mí ó ní wọ́n lakọ̀dọ̀ kọ́ lákùnà lè ń sáànà mí ń sùdáìlẹ̀ tì mí tì ń ara nǹkan tó yẹ kí wọ́n rántí nù ló wá ní ẹ̀ wọ́n mẹ́ ẹ̀dẹ́ ènìyàn ìpínlẹ̀ rẹ ẹ̀rọ fọ́ ní ẹ̀rọ fọ́ ní ẹni pé nàbí ọlọ́hì Adam thumma ja'alnahu nutfatan fi qararin makin bàtọ́ wáyá ọlọ́nkọ́ra tó wá sọ so àtọ̀ sperm náà ni di ọmọ ẹ̀dá ènìyàn ọlọ́run àní kó wà ní ààyè kan fún àwọn kan hmm. tó wáyé ọmọ develop ọmọ change ọmọ develop tó fi di pé yóò padà wá di ẹlẹ́mìí ẹ̀rọ báyìí yóò di yóò lórí yóò lójú yóò ní yóò ní gbogbo tó bá bí kí di kó bá bíyàn ọmọ èèyàn kò tó lè ṣe so fún àwọn àsìkò kan tó bá tó wá yá tó bá tó dá àwọn àsìkò kan àwọn irinṣẹ́ tọ́mi ènìyàn nídìí yóò mọ̀ dé sọmi yẹn dédé díẹ̀ ṣé tómi yẹn bá wọn gbogbo àwọn eléyìí wàhálà yẹn jẹ́ ẹni tí ìgbéraga ó jìnà sí ẹni tó pé ìjọ lẹni lójú ó jìnà sí ó jìnà sí yàn so tó pé lẹ́yìn ìgbà tó yẹn bá wá ṣẹ̀ mí tán tó di pé wá tó wá tó di pé ó tún dàgbà ó pé ó pé ó pé níyì ó pé ní ipò ó di pé dépò so ṣé ẹni tó bá ronú gbogbo àwọn àsìkò tóun ti lò kọjá yìí ìgbéraga náà wá ṣe lórí ipò tó bá dé torí ó yóò tó dá lójú pé òun tó padà kú níbi ààyè yẹn òun tó ń lọ bòmíì yẹn ni pé yóò bọ́ sínú sàárè kí ọmọ rántí pé tó bá gbìyàn sínú sàárè hmm? àwọn oríṣiríṣi àwọn nǹkan tí yóò rí rí àwọn kòkòrò oríṣiríṣi ọmọ ènìyàn yóò wú yóò bẹ́ yóò sunmi yóò yọ̀dín nínú sàárè so lẹ́yìn ìgbà tó bá tún wáyá ọlọ́wọ́n tó ń gbé dìde padà so kí ni fáàrí kí ni fáàrí ọmọ ènìyàn kí ni fáàrí tí ọmọ wa ní pé èèyàn jẹ́ kò sí bákan bí èèyàn ṣe tó kò sí bí èèyàn ṣe jẹ́ ha sòrò eléyìí tí èèyàn bá ń ṣe bẹ́ẹ̀ so ẹni yẹn ẹni tàti pọ̀ tán rẹ̀ ọ̀fẹ́ dáa nìyẹn ẹni tó tàti pọ̀ tán rẹ̀ ọ̀fẹ́ dáa nù àmì ẹni tó bá ń wo pé hmm, ọlọ́wọ́n bá tí ó dá mi so ọ̀nà ni ó fi mí sí ipò yìí àbóhùn ló fún mi ní ẹwà yìí àbóhùn ló fún mi ní owó yìí àbóhùn ló fún mi ní iyì so gbogbo àwọn kan báyìí tí wọ́n bá ti rántí rẹ̀ kò ní jẹ́ kéèyàn ó sí ìwà wò kò ní jẹ́ kéèyàn ó sí ipò kò ní jẹ́ kéèyàn ó jẹ́ ẹni tí yóò ní ìgbéraga so ọlọ́wọ́n bá kò nífẹ̀ẹ́ sí ìgbéraga Islam kò nífẹ̀ẹ́ kéèyàn ní ìwà ìgbéraga anabi sallallahu alaihi wasallam anabi ní tawadọ́ọ̀rù tawadọ́ọ̀rù anabi ní ẹ máa tẹríba ẹ máa wà tẹríba ẹmọ wà tẹríba hatta la yafkhur ahadukum ala ahadin tó fi jọpẹ́ nìkan ò ní máa ṣe fáàrí sẹ́nìkan ẹnìkan ò ní máa fẹ́ nìkan ṣe yàn án kí mo ju ọ lọ mo kàwé ju ọ lọ mo lájú ju ọ lọ mo lówó ju ọ lọ mo wà nípò ńlá kí ló fẹ́ ṣe fún mi sòyàn ní máa wúlò wà wọn. ìgbéraga ẹlòmí gan yóò tún máa ṣe sí àwọn tí ò yẹ kó ṣe sí bí òbí rẹ̀ ẹgbẹ́ yàn kí wọ́n ṣe gbéraga sí àwọn tó jù yàn lọ́kọ́ wọn sí dáadáa tán irú eléyìí àpẹẹrẹ burúkú tí kò dáa ni so abẹ́lọ́wọ̀n bá àìsàn ìjẹ́l ara ọ̀nà tí tíyẹn tó máa fi ń gbé ìgbéraga kù lẹ́mi náà ni kí wọ́n tó máa bẹ ọlọ́run hmm, kí wọ́n ṣàdúrà pé ọlọ́run ò wọ́n sábà mi lé ìwà ìgbéraga kù nínú ọkàn mi lé e kù nínú ìwà mi wá ṣe mí ní ẹni tí yóò jẹ́ olùtẹríba. kẹ́rì aláṣọ ọlọ́sọ́lá mọ̀ sí pé lọ́hùn-ún صغرني في عيني اللهم صغرني في عيني olúwa jẹ́ kí n máa kéré lójú ara mi jẹ́ kí n máa kéré lójú ara mi ẹni pé má jẹ́ rí kí mo tó bákabákan وكبرني في عيون الناس jẹ́ kí mo wá pàtàkì lójú àwọn èèyàn èrè aládùúgbò tí èèyàn máa ń ṣe tí èèyàn máa fi ń jẹ ìgbéraga tí máa fi ń jìnnà sí yàn náà sọ́dọ̀ lọ́wọ́ bá azza wa jal kó ní ẹni tí ìgbéraga ó jìnnà sí kó lájọkọ̀ síwájú kí n tó parí fún àti abáfẹ́ pè sí ẹ̀yìn ètò ànílégbà kọlù ní òní yìí náà zero eight one zero three three five one five four nine zero eight one zero three three five one five four nine fàbẹ́lọ́n fún ẹrú ọlọ́run ọba tó ṣe onígbọ̀wọ́ ètò yìí ṣùkọ́lọ́ mọ́ṣáwá wa dúpẹ́ fún wọn o kó wa ṣàlékún arúzìkí wọn o kó wa fi ìṣọ́ rẹ̀ sọ wọn kọ́mọ̀jẹ̀ kí aburú kó ṣe wọn kọ́mọ̀jẹ̀ kí aburú ṣe dúkìá wọn. subahana abdulfatah sọ̀rọ̀ mi ló lágbére pé subahana kan bọ́ wọn ṣẹ́ndíkì وأشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته